الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه نيوني تيسي أجاكا نتيني أوغو 16 نينو أصول رمضان إبرادو أتي أغو مريدو أتي أدو ميتا ديني أدو تاهجوا عليكم ورحمة الله وبركاته يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ọlọ́run ọba subhanahu wa ta'ala ìrọ̀rùn ló fẹ́ fún yín kò fẹ́ nira fún yín kò fẹ́ sọ̀rọ̀ fún yín àwọn ló fi wà ń bẹ̀ pé tí èèyàn bá wà náà tó sí ìrìn àjò àbọ̀ rẹ̀ ọjà padà dá padà lẹ́yìn Ramadan hmm. èmi dé ẹni tó bá sìnrìn àjò ní inú Ramadan ó lè ṣe ohun tó bá wù bó wù ó ó lè gbààwẹ̀ bó wù ó ó lè jáwẹ̀ méjèèjì tó bá ṣe kò sí èyí tí ò mú bẹ́ẹ̀ wọ́n pẹ́ nìkan ní Hamza bin Amr al-Aslami radiyallahu anhu wọ́n lẹ́nu yẹn lọ bí anábìlẹ̀ rẹ̀ sallallahu alaihi wasallam wọ́n àṣùwọ̀n fi sàfàrù wọ́n á sọ ẹ̀rọ ìjíṣẹ́ ọlọ́run sí màá máa gbà wọ́n bá tó àwọn. wọ́n lárakùnrin yìí dẹ̀sí nìyí ọ̀ká nàkà sí rọ̀ sàfàrù sí máa ń tó àwọn gan. ìjíṣẹ́ ọlọ́run sọ̀lá àlùsọ̀lá wa sọ fún pé ìṣe tó bá wù ẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn tí túmọ̀ pé tó bá wù yẹn yẹn lè gbà ó bá wù yẹn yẹn lè má gbà. Anas Malik radiyallahu anhu wọ́n ní àwọn atúráfù pẹ̀lú òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam nínú Ramadan wọ́n ní falamiyá ibi asọ ìmú alálùmọ̀fìtìọ́ aláwẹ̀ kọ̀lá ìfi ẹni tó jáwẹ̀ wọ̀lá alùmọ̀fìtìọ́ alásọ ìmú ẹni tó sì jáwẹ̀ kọ̀lá ìfi ẹni tó gbáwẹ̀ ó fẹ́ pé kálukú ṣe ohun tí ó wù àbá ìyẹn lè gbà á èèyàn sì lè ja ìkíní kejì téèyàn bá ṣe ló mú èmi dé téèyàn bá lè mú ẹ̀dẹ̀ tó ìrọ̀rùn tó bá dẹ́dà fún ni ó sì fi ń da pípọ̀ jù nígbà tó lọ́wọ́ bá ti fún wa dọ́rọ̀ pé fàmọ́nká ni kò mọ̀rí tán ní àwọn àlẹ́ sàfàrí àìdàtúmí ní ayé àmì ọkà ẹni ọba rẹ láàrin àbúdẹ̀ tọ́ọ̀rù kọjáwé wọ́n padà máa dá padà lẹ́yìn Ramadan yẹn èyí tó bá jáde nítorí ọ̀rọ̀ míì tí wọ́n lánàá bí sọlá àdọ́sọ́lá ń sọ pé inna Allaha yuhibbu ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí àǹtó ọ̀tà rukhasuhu ẹ̀dẹ̀ tọ́lọ́run bá fún yàn ọlọ́run fẹ́ ká ṣe kama yuhibbu àǹtó ọ̀tà azaimuhu bó ṣe jásí pọ́rọ̀ tọba dídà bá mú ní ọ̀kúnkún dùn ọ̀rọ̀ yìí ṣàwẹ́wà ọ̀ ká ní màmúlá rẹ̀ wá ẹ̀dẹ̀ ni ẹni tẹ máa darí yẹn láàmú pé à ṣé ẹ wá bu pléènì ẹni ìnira tó yàn mọ́ ìrìn àjò ìrìn àjò máa jẹ́ asáfàrò kẹta àtúmínà làzáàbù wàlà àzáàbù kẹta àtúmínà sáfàrò ìrìn àjò nìyí ìpín kan nínú ìyá ni ìpín kan nínú ìyá ni kí ẹ gun pléènì jù bẹ́ẹ̀ lọ wọ́n tó di pé wọ́n pàṣẹ ọdún pléènì èèyàn rí mẹ́wàá wọ́n bá tún á wọnú rẹ̀ náà nìyí sọ́dà bíi kéèyàn jókòó nu yàrá rẹ̀ nírọ̀rùn ni òun ti bí èsì ṣe wà mẹ́tọ̀ yọ kọ́ yẹn gòkè tí ó pariwo tí ìtìyàn fẹ̀ sí báyìí ó dà kéèyàn má gbàriwo nu rẹ̀ èèyàn tún wà nínú ìpayà pé orí òkè la máa wáyé <laughs> ìrìn àjò ìrìn àjò máa jẹ́ ọlọ́ àbọ̀jọ́ kọ́ kínní náà kòkò ojú orin láti jàdà jàdà jàdà tó ní ọmọ àfi ọ̀sí kẹ̀kẹ́ tó káta àsọpọ̀ kọ̀ ọ̀lẹ̀ lórí pọ́nẹ́ orílẹ̀-èdè wọ̀ dára rárá bí tí kò mọ̀ ẹgbẹ́ yẹn bá lóun tíráfù lọ sí Àbújá èèyàn gbà pọ́ lọ́wọ́n òpè méjì àbí èèyàn lọ sí àwọn Kánò kankan àbí Kaduna àbí Sokoto àbí Kebbi State àbí Maiduguri láwọn ibi tó gùn gbẹ̀yìn náà ni agbọ́dọ̀ dára láàmú ká máa ní gbogbo nǹkan ti rọrùn báyìí ìrìn àjò ìrìn àjò máa jẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ kọjá sí pé ohun tó ṣe ní ẹ̀dẹ̀ fún wa ká gbà mo sì jáde kó mi ìfọba dẹ́dà bá sọ pé kínní yìí ẹgbẹ́dọ̀ mú lọ́kùnkún dùn ọlọ́run fẹ́ ká mú lọ́kùnkún dùn tòtòrí bẹ́ẹ̀ ọ̀dà pọ̀ téèyàn bá travel kínní àjò ẹ̀ sì ti tó ohun téèyàn máa ń ṣe kínní o téèyàn máa ń kírun mẹ́rin ní méjì ọ̀dà kéèyàn jáwèé kọ́ padà bá dá padà lẹ́yìn Ramadan. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك